بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد أدعوك فون الله وبارك يا atọrọ ìkẹ́gẹ́ fúnṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam à ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ anílélókò pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatu ètò yín ètò wa hadiyu nabi ìmọ̀nà nabi sallallahu alayhi wa sallam òun ni ó ti ń dé sí etí ìgbọ́ wa eléyìí tí gbogbo wa náà ti ń retí òun ni ó kàkàlẹ̀ báyìí ẹni tí ó ti wà ń kalẹ̀ kó jókòó ẹni tí ó ti wà ń kalẹ̀ já ké sí wọn ètò wa ètò yìí tá à ń retí ó ti dé sí etí gbọ̀ wá lẹ́nìí èyí tí wọ́n máa ṣàlàyé fún wa inshàlá tá a gbọ́lẹ́ náà bàbá fadilatul mudir sheikh ibrahim ibn salih ọ̀gánijà òun náà ni ọ̀rọ̀ nípa manhumu sahaba àwọn ni à ń pè ní sahaba àwọn ni sàbí anabi sallallahu alayhi wa sallam kí ni pò wọn báwo ló yẹ kí mùsùlùmí ṣe mú wọn ọ̀nà wọn ní kò yẹ kẹ́ni kọ̀ọ̀kan wa ká máa gbà sọ̀rọ̀ sí wọn àbí ká gbà mú wọn eléyìí ni àwọn bàbá wọn ni wọ́n ṣàlàyé fún wa kí alẹ́ kó wa kí atẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kí a sì gbọ́ àwọn àlàyé náà ya shaykhana tafaddal mashkuran. hamdan wa shukran lilwahid alqahar wa salatan wa salaman ala nabiyina alkarim muhammad bin abdullah. وعلى آله وأصحابه وعلينا أجمعين ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tí ó tún fi ojúmọ́ rẹ má wa ọba tó ṣe pé òun náà ló ní kápá ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa ọba yìí adúpẹ́ fún látara àwọn oore tó ṣe fún wa abẹ́ àfitítóbi rẹ̀ bẹ́ẹ̀ kọ́mọ́sá àjogún ìkìláàsù tó pé fún wa. Abe, nínú àwọn iṣẹ́ ẹ̀sìn wa èyí tá à ń ṣe kọ́dẹ̀ tẹ́wọ́gbà lọ́wọ́ wa ọlá àjọ kan ṣoṣo rẹ̀. inṣàlá ọ̀tàhálà èyí tá a máa fi bára wa sọ̀rọ̀ ní òní òun náà ni tí àkọlé rẹ̀ lọ báyìí wípé mọ́nihun mọ́nihun sọ̀hábà wọ̀ṣẹ́hun mínfàdọ̀ ilẹ̀hìn àwọn àwo gangan ni à ń pè ní sọ̀hábà kí sì ni àwọn ọlá wọn nínú ẹ̀sìn yìí ká mẹ́nu ba díẹ̀ nínú àwọn ọ̀la wọn. a ẹlòmíì lè máa wò ó nípa pé èwo tún lélẹ́yìí tá à ń sọ yìí bẹ́ẹ̀ ni wọ́n lè máa wò ó bẹ́ẹ̀ nígbà tí wò kó mọ pàtàkì àwọn tá à ń sọ yìí ó sì mọ kò tí wọ́n dì mú nínú ẹ̀sìn yìí tíyẹn bá wọn lẹ́ni tó bá kú mọ iye obì ní máa jáwé sí i ẹni tó bá sì mọ iye wúrà òun ní kówó lé e lérí ọ̀rọ̀ àwọn sọ̀hábà yìí ó tó bẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ a ní láti mọ ẹni tí wọ́n ń ṣe torí pé ìkan gbòógì ni wọ́n nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa yìí àwọn tó ṣe pé tá a bá rí wọn ẹ̀sìn wa yìí ọ̀bá ti débi tó dé lónìí nítìtorí pé wíwà wọn dídó wọn pẹ̀lú ànábìwá muhammad sọ̀rọ̀lá àlèwọ̀sálà ọlọ́run ọba lò ó láti fi fún ìsìláàmù káàkiri ayé ọlọ́wọ́n ọba ní subahana wàtàhálà ọwọ́ gbé wọn kalẹ̀ lẹ́ni tó ṣe pé wọ́n dúró ti anabiwa muhammad sallallahu alayhi wa sallam nígbà ìnira àti gba ìdẹ̀kùn wọ́n sì tó bẹ́ẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ lẹ́ni tó ṣe pé a gbọ́dọ̀ gbàgbé wọn nínú ẹ̀sìn yìí a sì gbọ́dọ̀ máa fún wọn ní ipò wọn kọ́dà ìnígbàgbọ́ nínú wọn ìmọ̀ pọ́n ìmọ̀ bàbàrà wọn lára ẹ̀sìn ni lára ẹ̀sìn ni níyàn bá lóun ò ní bàbàrà wọn òun ò sì ní pọ́n wọn lé òun ò ní gba tiwọn òun ò mọ fẹnu àbùkù kàn wọn ni kíró ẹni bẹ́ẹ̀ kọ́ mọ̀ pé òun ṣìṣe nínú ẹ̀sìn yìí kọ́lọ́wọ́n ọba àlọ́ àkọ́mọ̀jẹ́ ní kọ̀ọ̀kan wọn ṣìṣe torí pé àsìkò tá a wà yìí a rí àwọn èèyàn kan lónìí tó sì pé àwọn náà ni wọ́n pera wọn ní àfẹ́sìn wọ́n sì ń tako ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà yìí wọ́n máa ń sọ̀rọ̀ wọn ìkan ó bú àbú òrera kan ó bú ìkan ó búrò ibùnà omar wọn ló ti lé jù kó ní wàhálà rẹ kókókókó rẹ ti lé jù pé àdìsí tẹ bá ti rí lọ́dọ̀ abdullahi ọmọ wọn tó bá ti gbà wá kẹ́tì mọ̀ kádìsí líle tiẹ̀ ni ẹ má tẹ̀lé o kó kọ́ máa sọ̀rọ̀ sí wọn kọ́ máa sọ̀rọ̀ sí mọ̀ àwíyá àwọn kan ti ṣe bẹ́ẹ̀ látànà tó ṣe pé ẹ̀tẹ́ ni wọ́n bá bọ̀ níbẹ̀ torí ìdí eléyìí àfẹ́kìmí àti kọjá sí pé ní àwa náà ní àtúmọ̀ wá sọ àwọn nǹkan yìí àáfin máa wá fi ba ìgbàgbọ́ àwọn mùsùlùmí jẹ́ sí àwọn sọ̀hábà yìí kò dẹ̀ sí tàbí ṣùgbọ́n tá a bá ti ba àwọn sọ̀hábà yìí jẹ́ ó túmọ̀ sí pé a ti wó ẹ̀sìn yìí nìyẹn lódìdí torí pé àwọn sọ̀hábà yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀pọ̀n wọn ó sì bàbàrà wọn ó sì gbé wọn kalẹ̀ lẹ́ni tó wá dáàbò bo ẹ̀sìn tí ń ṣe ẹ̀sìn anabiwa muhammad sallallahu alaihi wa sallam àwọn náà sì darí ìjọ anabi yìí wọ́n darí rẹ̀ bílà adlé wọ́lá azmi wọ́n darí rẹ̀ pẹ̀lú òtítọ́ pẹ̀lú déédéé àti ní ẹ̀mí pé aláàfẹ́ mú ẹ̀sìn ọlọ́run ọba débi tọ́lámì ọlọ́run sì ní kọ́ rọrùn bẹ́ẹ̀ òun ló fà tẹ́mi àti yín tá a fẹ́ ń rí islam lónìí tí èyí bá ṣe ọlá pé ọlọ́run lo ọlá wọn àbí ọlọ́run ọba subahana wa ta'ala ó lò wọ́n gẹ́gẹ́ bí irinṣẹ́ ni wọ́lọ́ọ̀ ẹ̀sìn ọba tún dọ́dọ̀ wa wọ́n tó ẹni téèyàn máa bàbàrà téèyàn sì máa kí ẹni tí ò bá sì bàbàrà wọn tí ó padà kí wọn irú ẹni bẹ́ẹ̀ a kò sí tàbí ṣùgbọ́n kò lè jẹ́ èèyàn pàtàkì nídìí ẹ̀sìn kọ́dà lọ́dọ̀ ọlọ́run ọba irú èèyàn bẹ́ẹ̀ kò lè jẹ́ èèyàn pàtàkì torí délé yìí à ń pera wa ní ọkùnrin àti lóbìnrin láàfáà àti lọ́mọkéwó gbogbo àwa tó sì pé a máa sọ̀rọ̀ burúkú sí wọn èyí tá a ti ń gbọ́ látijọ́ yìí tá a tún ń gbọ́ tásìkò yìí ẹlòmíì gẹ́gẹ́ ó tibẹ̀ ó mú tíra ọkọ̀ sínú tíra lẹ́ni tó ṣe pé kíni n fi ń sọ̀rọ̀ sí àwọn sọ̀hábà yìí tí ń bẹnu àtẹ́lù wọn ha subhanallah ẹ jẹ́ káwa náà gbọ́ e, ọ̀rọ̀ tí kan nínú àwọn tí wọ́n jọmọ lẹ́yìn ànábì tí ọ sọ ká lè mọ̀ pé àwọn ẹni yìí wọn èsì ẹni tá à ń fọ tẹtẹrẹ mú ẹni tí ń sọ̀rọ̀ yìí sọ̀hábà lòun náà tọ̀ òun náà wá ń sọ̀rọ̀ nípa àwọn sọ̀hábà ó fẹ́ sọ pàtàkì wọn ó fẹ́ sọ pàtàkì wọn fún wa tọ̀ nígbà tí ń sọ abdullahi ọmọ masoud ó ń ròyìn wọn ó ní ọlọ́wọ́n ọba ìnàláha nàdọ̀rọ̀ fi kòló bilẹ̀ ibad ọlọ́wọ́n ọba wo ọkàn gbogbo ọmọ ànábì ádámà pátápátá fọwọ́jàdà kọlba muhammad sallallahu alayhi wa sallam khayra kòló bilẹ̀ ibad ó wá rí i pé ọkàn ànábì wa muhammad sallallahu alayhi wa sallam òun lọ́kàn tí ó lóore jù nínú gbogbo ọkàn àwọn ẹrú rẹ̀ lásìkò tá ànábì dé fastofahuli nafsihi ọlọ́run ọba subahana wa ta'ala ọ wá gbé ànábì ọ̀sà alẹ́sà fún ara rẹ̀ pé kọ́ máa jẹ́ ààyò òun kó sì máa jẹ́ ànábì òun ọlọ́run ọba aláwa rán ànábì wa muhammad ọ̀ràn ṣe ó gbéṣẹ́ ìgbẹ̀yìn ó gbé e lọ́wọ́ iṣẹ́ tó dáa jùlọ èyí tó ṣe pé òun náà ló lóore ju àwọn iṣẹ́ tó ti rán àwọn tí wọ́n síwájú ànábì tó ti rán wọn síwájú iṣẹ́ tó lóore jùlọ yìí lọ́lọ́run fi gbé e fún ànábì wa muhammad sọlọ́lá àlùwọ̀sálà hàrí pé n ta sọ yìí láàyè tẹ́lifù fíhìl ìfúnáàdì èèyàn méjì ò lè ṣe kíni wọn ò lè yakọ ẹnu níbi inú ta sí kíni níta sọ yìí anabi wa muhammad sallallahu alaihi wa sallam òun lẹni tó lóore jù lásìkò rẹ yìí kọ́dà kó tó di pé anabi wa muhammad sallallahu alaihi wa sallam kó tó di pé dé tọ́ abdullahi mama sọ́ọ́dì wa tẹ̀síwájú ó ní fún manadọ́ra fi kolóbele ibad ó ní lẹ́yìn ìgbà tó bá a la tó ṣe léyìí fún anabi tán ọlọ́run tó wá wọ ọkàn àwọn èèyàn tí wọ́n kò láyé ó ti yé ọ wá rí i pé àwọn ọmọlẹ́yìn anábìwá muhammad sọlọ́lá àlùwàsálà tí wọ́n ń ṣe sọ̀hábà ó rí i pé ọkàn wọn ọkàn wọn lọ dáa jù ìpínlẹ́yìn ọkàn anábìwá muhammad ó rí i pé ọkàn àwọn ọmọlẹ́yìn anábìwá muhammad tí wọ́n ń ṣe bíi abubakar bíi umar bíi uthman bíi umar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn sọ̀hábà tí gbogbo wa náà ta àfa àti pé òǹkà wọn ní àti ẹ̀ lè kà wọ́n tán ó wá rí i pé ọkàn wọn lọkàn tuntun ṣe kí tó dáa jùlọ ọlọ́run subahana wa ta'ala fàjàcálà wùzàrà ha nàbí yìí ọ wá sí wọn ànábì sọlọ́lá àlùwàsálà tọ́ka wọn ọba dáa ni tí ìbá ṣe pé wọ́n jẹ́ni tó dáa jù nínú àlòhùnmá yìí ọba ti se wọn lẹ́ni tó ṣe pé àwọn náà ni wọ́n mọ̀ ẹni tí ọmọ ànábì jẹ́ tí ọmọ tí ọmọ lọ tí ọmọ bọ̀ tí wọ́n mọ̀ ṣe tọ́ bá dáa tó wọn ni àbí tọ́ dáa jù wọ́n lọ ni ọlọ́run ó fi wọ́n náà sáà ní wọn. káwọn náà máa wò tabarẹ́ nìkan tọ́ bá jẹ́ ìmáàmù mọ́ṣáláṣí kẹ́nìkan máa wò kẹ́ sèmi tó kọ́ ti jẹ́ máàmù náà ni ìwọ́n tó jẹ́ máàmù náà ni tó fi jù mí lọ náà nù hmm, tí wọ́n náà bá dáa tó ni tọ́lọ́run bá kún ọ lé ni yóò gbé wọn náà sípò yẹn ọlọ́run ọ̀kún ọ lé tó ọ ló fi gbé ọ sípò ló fi gbé sípò ló fi gbé ní òfin gbé wọ́n síbẹ̀ ló fi gbé wọn síbẹ̀ abáwọ̀gbé yẹn eh, ṣé kó ti wá kéwó ṣé kó ti wá lọlé kéwó náà ni ṣé kó ti wá jẹ́ ọmọ ọmọ àfáà náà ni tọ́lọ̀ ń bá rí i pé wọ́n dáa jù lọ ni kò rí ògbé kéwù yẹn náà fún wọn àbí bó ṣe fún wọn náà kí ó tó fóun náà ní ọlọ́run fẹ́ pọ́n lé ló fi ní kí wọn gà ju tiẹ̀ lọ torí ìdí eléyìí ntọ́lọ̀ ń bá ti gbé fún yẹn ni tọ̀ kíní kan ló ní tó fi ṣe fún un ni ká ti mọ̀ pé lọ́dọ̀ ọlọ́run ọba ni ẹni yẹn pàtàkì ló fi gbé nǹkan yẹn fún un torí ẹni pé àwọn sọ̀hábà níbi wa muhammad sallallahu alayhi wa sallam ọkàn wọn ọjọ́ kan tó lóore tó dáa ó tó fi yàn wá ti anabiwa muhammad sallallahu alayhi wa sallam torí ẹ àwọn sọ̀hábà yìí kọ́ ti lónà aláàdì níhì àwọn ẹni tó ṣe pé wọ́n wá ń jà lérí ẹ̀sìn anábìwá muhammad lérí ẹ̀sìn ọlọ́wọ̀n ọba àlá wọ́n ń fan káàkiri ayé tọ̀ eléyìí ni ọ̀rọ̀ tí abdullahi ọmọ masoud sọ nípa àwọn sọ̀hábà yìí léyìí tó ṣe pé kò ṣẹ̀ṣẹ̀ ní èdè kásìṣẹ̀ máa fọ́ kíkálukú tó mọ̀ pé àwọn ẹni yìí ẹni tí wọ́n lóore jù wá lọ ni bí yẹn bá sì lóore jù yẹn lọ ni èèyàn kì í ṣe kí ni èèyàn kì í sọ̀rọ̀ sí wọn torí pé tí yẹn bá sọ̀rọ̀ sí yẹn ẹ̀tẹ́ ni ọba bọ̀ àbùkù ni ọba dé abdullahi masori náà ni tó ń sọ níjọ kan nínú ọ̀rọ̀ rẹ̀ onímọ̀nkánà mùtàsánà ẹnikẹ́ni tó bá fẹ́ lo ìlànà kan nídìí ẹ̀sìn yìí láti fi ṣẹ̀sìn fálẹ̀yẹ̀ tánà bí mànkọ́dìmáta kọ́yà á máa lo ìlànà ẹ̀sìn àwọn tó ṣe pé wọ́n ti lọ àwọn tí wọ́n ti kó àwọn tí wọ́n ti kú láyé ó ní pé torí pé fa iná lè háyà láàtú òmànà àléyè lè fètìnà torí pé ẹni tí ń bẹ láyé nì tí ò tí ì kú láyé àfa kò sẹ́ni tọ́fọkànbalẹ̀ pé kò lè padà yàbàrá kó lójú ọ̀nà dáadáa kò sẹ́ni tó lè fẹkànbalẹ̀ lérí pé irú ẹni tó sì lè fọ́ sọ́yà pé ẹni yóò lè padà dìdàkudà kó tó di pókò láyé amẹ́ni tó ti kú tá a ma ti bí títí ẹ̀ tán sí tó sì pé àwọn sahaba nabi wa muhammad sallallahu alayhi wa sallam kálukú wa la mabi tọrọ wọn já sí ọ̀rọ̀ wọn bẹ̀rẹ̀ dáadáa ó sì parí síbi tọ́ da ọlọ́run ọba ó sì yìn wọn ọ àfà ó lóun yọnu sí wọn ó ní á tẹ̀lé wọn ó ní àfà ó ní kásìkíni ká tẹ̀lé wọn ó sì ní tójé lánàá wọn ní ká máa fi ṣe lànà ọlọ́run fàyín ní amanu bí mísìlì máa àmọ́ ọlọ́run láwọn èèyàn tí wọ́n dé lẹ́yìn àyẹn sọ̀hábà àwọn èèyàn tí wọ́n dé lẹ́yìn àyẹn sọ̀hábà tí wọ́n bá nígbàgbọ́ sírú irú gbàgbọ́ tẹ̀yìn náà ní tán bá nírú rẹ̀ àwọn náà ti dẹ́ni ìmọ̀nà àjẹkọ̀ àwọn sọ̀hábà yẹn ni tí wọ́n soríire abdullahi ọmọ masoud wọn sọ fún wa pé àwa mùsùlùmí gbogbo ẹni tó bá fẹ́ kọ́sí àwọn èèyàn láyé nídìí ọ̀rọ̀ ẹ̀sìn yìí ó àsọ nípa ọ̀rọ̀ ayé o kọ́ya kọ́sí àwọn sọ̀hábà àwọn tí wọ́n ti lọ yìí wọ́n ní pé torí pé àwọn sọ̀hábà tá à ń rí ìfa ọ̀làyíká asáàbù muhammad àwọn tá à ń sọ yìí làwọn ọmọ ẹlẹ́yà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam abarru hadhihi umma koloba àwọn ẹlẹ́ni tọ́ka wọn dáa nínú ìjọ ànábì kò sí bí àáfàá náà ṣe fẹ́ tó kò sí bí wòlíì náà ṣe fẹ́ tó gbọ́ ọba jẹ́ àáfàá jù bẹ́ẹ̀ lọ fún gbogbo ayé àáfàá àti òòlè tó tàwọn sọ̀hábà àáfàá àti òòlè tó tàwọn sọ̀hábà kò sí bó o ṣe fẹ́ ya wòlíì tó tọ́ fẹ́ súnmọ́ lọ́wọ́n ọba tó o ò lè súnmọ́ lọ́wọ́n ọba tó àwọn sọ̀hábà tó bá jẹ́ pé ọmọ jẹ́ wòlíì tójú tí wọ́n lọ ni ọlọ́run ọba ó ṣe ìwọ náà lọ́mọ lẹ́yìn ànábì sọ̀lá àlùwàsálà àbí kó ṣe ọlọ́gà àwọn sọ̀hábà bó ṣe ṣe àbúbákẹ́rì rìọ̀láhù tààlà ànihò abdullahi ọmọ masoud ó tún tẹ̀síwájú wọn ẹni tó bá mọ iye obì náà ní ní máa jáwé lè tọ èèyàn rí náà ni ọmọ èèyàn rí èèyàn bú ó sì ṣe kíni yọ ọmọ èèyàn bú ọlá apádùlá àwọn mọ̀síwòdì yí èèyàn rí ni òun náà ló ṣe kíni nínú ìyàwó ẹni rí fún wa so ṣé tí wọ́n bá wá sọ lónìí làwọ̀ wà gbà ṣé ní tẹ́yìn bá sọ lónìí làwọ̀ wà gbà láwọn àgbà lọ́rọ̀ yẹn ni ẹ má tẹ̀lé abdullá àwọn ọmọrò tí ń sọ àwọn ìsìsọkúsọ ni o àbò òrẹ́rà yẹn olóńgbò kan ní gbé káàkiri o eléyìí ni kò ṣe ti ọba àmù nínú ẹ̀sìn wa tọ́ afáwa abdullahi ọmọ sòwòdì ó ní aláwọn sọ abàtẹ́rì wà àmọ́kọ́ha ilman àwọn sì ni wọ́n nímọ̀ jù nínú ẹ̀sìn wa yìí kò sẹ́ni tó nímọ̀ tó wọn bí wọ́n sì síwájú wa níbi ọ̀rọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ náà ni mọ̀ wọ́n ju tiwa lọ kò sẹ́ni tó nímọ̀ tó wọn nínú gbogbo àwọn tí wọ́n dé lẹ́yìn wọn bákan náà àwọn sọ abàtẹ́rì yìí wọ akọ́lù ha àwọn sì kéré wọ́n kéré lẹ́ni tó ṣe pé máa lantíèsè tiwọn bọ́rùn àbí ntọ́lọ́wọn ọ̀ràn wọn àbí tí wọn mọ̀ kí wọ́n là bọ̀rùn àbí tí ọlọ́wọ̀n rán wọn kí wọ́n ní àwọn òsè ń tú láàsì àwọn òkè ń ṣe kí ni wọ́n kéré lẹ́ni tí máa ń ṣe léyìí. kòdì tààrà humnulọ́hu tahala lè sùhùbà tí nàbí yéhi sọlọ́láhu alayhi wa sàlá àwọn sọ̀hábà tẹ̀ rí ọlọ́wọ̀n bá subhanahu wa ta'ala ó sà wọ́n lẹ́sà ó sà wọ́n lẹ́sà láti máa jọmọ lẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam kí wọ́n sì lè bá a fi mú mójútó ẹ̀sìn ọlọ́run ọba kí wọ́n lè bá a gbé lẹ́yìn ikú anabi wa muhammad àfáwọn abdullahi ọmọ masoodi wa ń sọ pé fáàrífò láhùn hakọhùn bí ìgbà tó ṣe pé ó ti mọ̀ káwọn èèyàn mọ̀ ṣe báyìí àbí ìgbà tó ṣe pé lásìkò rẹ̀ náà ní àwọn nǹkan ti fẹ́ mọ yọwọ́ báwọn kan ṣe ń yọwọ́ nísìn òun náà wá ń sọ fún wọn pé fáàrífò láhùn hakọhùn ẹ̀mẹ̀tọ́ wọn fún wọn o ẹ̀mẹ̀tọ́ wọn fún wọn àwọn eléyìí ìṣẹ́gbẹ́ yín kì í ṣe ń tẹ̀lé má sọ̀rọ̀ sí o tọba sọ̀rọ̀ tọba sọ̀rọ̀ tọba sọ̀rọ̀ tọ sọ̀rọ̀ sẹ́ni tọ sọ̀rọ̀ sáwọn tó wà nílùú rẹ tọ sọ̀rọ̀ sáwọn àfa àtẹjọ lògbà báwọn tí wọ́n ju ọ lọ ó lè rọrọ̀ yẹn kó orí sunmú gbé o tó o bá sọ̀rọ̀ sáwọn sọ̀hábà èyàn ò lè mú rí èyàn ò lè rí mú jẹgbẹ́ o àti bọ̀tán rẹ̀ ò kí ń da o àti bọ̀tán rẹ̀ ò kí ń sì ń sunwọ̀n o torí ẹ̀ ká padà gbogbo àwa tá à ń gbọ́rú wá síbẹ̀ táwọn èèyàn fi ń bú àwọn sọ̀hábà táwọn náà àti páwọn náà á dì sínú ẹ̀mí ìdíkùdì ni o ẹ̀jẹ̀ àjọ jàre ká jáwọ́ kọ̀ǹbìrò eléyìí adúláwọ̀ màsíwòdì wa tẹ̀síwájú ó ní bihadi yihim ẹ dì mọ́ ìlànà wọn nítorí bá fi sórí ire lẹ́yìn kẹ́yìn náà fi sórí ire kẹ́nìkan wá ní àdìsí mọ̀ òkúfò ni àdìsí mọ̀ òkúfò ni pé àdìsí àwọn sọ ah, àdìsí ọ̀rọ̀ tó dọ̀wọ́ sáwà bá sọ èmi ò ní tẹ̀lé sọ̀rọ̀ tiẹ̀ wá ní ká tẹ̀lé ẹ dákun tó bá ní kí n mú kan nínú méjì pé kí n gbọ́dọ̀ sí abubakiri lẹ́nu àbí homaru pé homaru ṣe kinní kan nú ẹ̀sìn tọ̀ nǹkan yẹn wá ní bóyá ààrẹ rí fún ìwọ náà wá ṣe kinní kan tiẹ̀ wá takò ti homaru ẹ dákun ta lẹni tán tí dílà káyọ̀ bá sọnù mọ́yàn lọ́wọ́ tí nǹkan kan nǹkan kí nǹkan oṣù ti kó sínú ọpọlọ yẹn kí n wá ní pé ọ̀rọ̀ tiẹ̀ ni màá tẹ̀lé mi ní tẹ̀lé ọ̀rọ̀ tiẹ̀ fún mọ́ra báwo bá kiri kálọ̀ ajá pé mi ìmọ̀nà ń gbà yẹn ni torí ìdí eléyìí ni pé ọ̀rọ̀ àwọn sọ̀hábà yìí àdéhùn ọ̀rọ̀ tó bá sọ ni kọ́dà kọ́mọ́n lẹ́rìí tí ọba ti takota nàbí wa muhammad sallallahu alayhi wa sallam fa inahu diinu natada yanu bihi ẹ̀sìn ni táàfin sin ọlọ́run ọba subhanahu wa ta'ala abdullahi ọmọ masoud wa ń tẹ̀síwájú ó ní fa iná homo alalahoda mustakim ó láwọn sọ̀hábà tẹ̀rí wọ́n ń bẹ lérí ìmọ̀nà èyí tó ṣe kíni èyí tó yẹ kóró eléyìí òun ni ọ̀rọ̀ nípa wọn àti pé ta ni wọ́n ń ṣe irú ta ni wọ́n ń ṣe òun ni n ta sọ ẹ wájú aṣọ díẹ̀ fún wa nínú àwọn ọ̀la tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bù fún wa tó sì fún wa èyí tí ànábì sọ pa wọn káwa náà lè mọ̀ pé ah, ah, àwọn ẹni yìí àwọn ẹni yìí wọ́n bàbàrà débi pé ọlọ́run ọba subahana wa ta'ala ọ dárúkọ wọn lódìdí nínú kùránì ó tún dárúkọ àwọn kọ̀ọ̀kan nínú wọn nínú alukùránì kẹrì tọ sọ dárúkọ sí ẹni àbọ̀lọ̀ tiẹ̀ tọ́ka sí jẹ̀mọ́ àti yín àwọn tọ́lọ̀ ń tọ́ka sí lélẹ̀ torí ẹ̀ ẹ ká sọ́ra wa o tí mọ̀ ọba sọ fún apá àwọn ẹni yìí bàbàrà ọ yẹ kí làákàyọ̀ sọ fún wa pé àwọn ẹni yìí ń ṣẹni tí èèyàn máa bú wọn yẹ ṣe agbé àfẹ́ ẹnìkọ̀ọ̀kan wa nù nínú gbogbo àfẹ́ ẹnìkọ̀ọ̀kan wọn yẹ dẹ́sẹ̀ gbé ẹnìkọ̀ọ̀kan kọ́dà nínú ẹ̀sìn yìí nínú ẹ̀sìn yìí wọ́n bàbàrà débi pé àwọn tó yẹ ká máa ká máa gbogbo àtàwọn bá ti ń bẹ báyìí ká máa ṣàdúrà fún wọn ni torí pé ọlọ́wọ́n bá lò wọ́n ní sábà gbópọ̀ nídìí ọ̀rọ̀ ẹ̀sìn yìí ọlọ́wọ́n bá aláǹsọ́nù sọ́rọ́tù tábà ayọ̀ ọgọ́rùn ọlọ́ni wasabikuna awaluna minal muhajirina wal ansor ọlọ́ni láwọn tí wọ́n gbawájú nínú àwọn ẹni àkọ́kọ́ nínú àwọn tí wọ́n ṣe ìjírá láti ìlú mẹ́kà lọ sí ìlú madina àti àwọn tí wọ́n tẹ́wọ́ gbà wọ́n nínú ìlú madina wọ́lọ́dínà tábà ohun bíi ihsan àtàwọn tí wọ́n tẹ̀lé wọn pẹ̀lú dáadáa tí wọ́n jẹ́ àwọn tábì ọ̀hún àwọn tí wọ́n tẹ̀lé wọn pẹ̀lú dáadáa ọlọ́ni rọ́dí ọlọ́wọ́ àni hun wọ́rọ̀dọ̀ àni ọlọ́ni lẹ́mi ọlọ́wọ́ ọba mo yọnu sí wọn kọ́lọ̀ ọlọ́run tó wá fọ àfà ọlọ́run ọba tún dá ó tún fi dá wọn lójú pé òun sin wọn lọ́mọ àdìján náà ọlọ́run wà á àdàláhùn jàǹnà tí ń tajarí táhà àlànà ọlọ́run ní èmi ọlọ́run ọba mo tún wá pèsè àdìján náà kalẹ̀ fún wa kọ́lọ́run ọba subahana wa ta'ala kọ́mọ́sá jẹ́ náà kalẹ̀ ṣiṣẹ́ táfi wọ́ ti ẹ̀nà àdìján náà ọlọ́run ọba tún sọ láàyè míì nínú alukur'an nígbà tí ọlọ́run ọba ń sọ nípa kóhùn sẹ́mi àti ẹ amọ̀bọ́lọ̀ ń gba tútú bá àbí ọ̀pá tútú bá wa àwọn tọ́lọ̀ lóhun ti gba tútú bá wọn lélẹ́ kí ló dé tà ń bú wọn ṣé ẹ mọ̀ pé ni tí ọlọ́run ọba ọba pè lẹ́ni ebú tọ́ ọba bú ni ọ̀fẹ́ tẹ́ ni kọ́dà láyé lásán gan ni láyé lásán ni bóyá olórí wa lápèjúwe nísìnyí kó lórí wa kọ́ gba tẹnìkan kọ́ mọ̀ bu kọ́ gba wọlé kí wọ́n mọ̀ wá búrú ẹni ìwọ gan ẹ̀ ọ́kà àbùkù ni lọ́dọ̀ olórí ọlọ́run ọba tó dá wa nìyí ó láwọn ẹni yìí mo gba tútú bá wọn kẹ́nìkan wa máa kàn wọ́n lábùkù ó túmọ̀ pé nìyẹn fẹ́ tẹ́ ọlọ́run ni mo gbà tuntun bá wọn ọlọ́run bá aláwọn ń sọ nusra tó ta ọba ayé ọgọ́rùn kan àti mẹ́tàdínlógún ó ní ọlọ́run lákọ̀dé tábà lọ́hùn alẹ́ nàbí wọlé muhajiri na wọlé ansọ́r ọlọ́run lé mi ọlọ́run ọba mo ti ṣe àforíjìn mo ti gbà tuntun bá tànàbì kọ́dà kìí ṣe tiẹ̀ nìkan ni mo gbà mo gbà tàwọn sọ̀hábà yìí àwọn muhajiri ni àtàwọn ansọ́r ni alẹ́ dín na tábà fi sáà àtẹlẹ́ ọ̀sọ̀rọ̀ ọlọ́run láwọn sọ̀hábà onímọ̀ ń sọ àwọn tí wọ́n tẹ̀ lánàbí wa muhammed lásìkò nira lásìkò tí nǹkan tilẹ̀ ń gbóná mọ́ wọn lásìkò tara ni wọn lásìkò tẹnìkan ọmọ ìsìláàmù ìsìláàmù ti dín táwọn èèyàn fi ń gbádùn lónìí táwọn èèyàn fi ń gbádùn lónìí àwọn èèyàn tó ṣe pé ìyá jẹ wọn lábẹ́ ànábì wa muhammad táwọn náà fi ń wò pé mọ́tà náà sọ̀rọ̀ lọ àsìkò wo gan làrán ṣe fẹ́ dé àwọn tó ṣe pé ìyá jẹ wọn nídìí ẹ̀sìn nítorí ẹ̀sìn ọlọ́wọ́n ọba ìyàwó mélòó ló jẹ̀wọ́ tó ń sọ̀rọ̀ sí wọn ìyàwó mélòó ló jẹ̀wọ́ tó ọmọ bàbá ara wọn gbogbo àfa ayé lọ panu pọ̀ pé àwọn ẹni èyí ọ̀yẹ kásìkè kí ni ká máa ṣàdúrà fún wọn ni náà fi jẹ́ kíta bá ti dárúkọ wọn á ní rọ̀dí ọlọ́wọ́ hànú abá dárúkọ ẹnìkan nu wọn rọ̀dí ọlọ́wọ́ hànú abá dárúkọ gbogbo wọn rọ̀dí ọlọ́wọ́ hànú láfi máa sọ bẹ́ẹ̀ ọlọ́run wọn ròyìn wọn ọlọ́run ni àbẹ́yìn ọba mọ̀ wọn àwọn ẹni èyí ni wọ́n fara dàyà fún ìsàlámù àwọn ni wọ́n fara dàyà wọ́n tẹ̀lé anabi wa muhammad nígbà tí ilẹ̀ ń gbóná tó tuntun mọ́ anabi wọn dótà anabi wa muhammad sallallahu alayhi wa sallam min ba'di ma yazigu kulubu faríkì mẹ́rin ọlọ́run ni wọ́n dọ́tà anábìwá muhammad lẹ́yìn ìgbà tó ṣe pé kí ni apara aráwọn kan nu wọn padà fẹ́ máa bọ́hùn wọn padà fẹ́ máa bọ́hùn wọ́n fẹ́ sún wọn fún mọ̀tàbà àlehim ọlọ́run ni ọlọ́run ni awo wàhálà tí wọ́n ti ṣe àsìkò pé ọmọnìyàn ní ẹ̀mí rẹ̀ lè má gbé nǹkan gbà míì àwa rí i àwọn tí wọ́n fẹ́ máa sọ̀rọ̀ sọ̀rọ̀ nínú wọn tó ti fẹ́ máa bọ́hùn nu wọn ọlọ́run la padà ṣàforíjì fún wọn ọlọ́ni innahu bihim ra'ufun rahim ọlọ́run lóhun ọlọ́run ọba sáwọn sàhábà yìí òun jẹ́ olùkẹ́ fún wọn olùsàánú lòun jẹ́ fún àwọn sàhábà náà ọlọ́run ọba subhanahu wa ta'ala kó jẹ́ káwa náà lè rí nǹkan tọ́lọ́run ọba rí pẹ́ fún wọn yìí káwa náà lè máa mọ tá a máa sọ torí ká mọ̀ wá ti ara wọn ká mọ̀ sórí ibú ẹni èèyàn ló lè sọ̀rọ̀ sí ẹ lè búra yín ó ti yé kẹ́ sọ̀rọ̀ síra yín bọ́ sọ̀rọ̀ sáfà rẹ̀ ìyẹn ò ní kíni wọ́n kàn ní ọ̀ dáa ni àwọn yóò sì lóò lójú tí ìwọ̀n sọmọ dáadáa ni ó ti yé ó lè má sọ̀rọ̀ ìbú wájú ọlọ́run ọba ó lè má sọ̀rọ̀ ìbú wájú ọlọ́run ọba tó ti yé tó bá dé sàbòsí fẹ́ nìyẹn kò lè sọ̀rọ̀ ìbú kọ́lọ́mọ jẹ́ nìkan kan wó sọ̀rọ̀ ìbú àbáwọn sàbábà ó dájú pé tó bá fẹnu àtẹ́bà wọn tó bá fẹnu àtẹ́bà wọn ọ̀ ń takò ń tọ́lọ́run bá láàsọ̀nù ó ti yé ìyẹn stamp orí ibu rẹ̀ níwájú ọlọ́run ọba kọ́lọ́mọ jẹ́ nìkan kan wọn kọ́lọ́mọ jẹ́ kí ká sọ̀rọ̀ ìbú ọlọ́run ọba àlá ọlọ́run ọba àlá tó sọ̀rọ̀ wọn láàyè míì nínú alukur'an sọ́dọ̀ alhashir aya ẹlẹ́ẹ̀kẹsàn-án ọlọ́run bá nínú ìfọkọ̀rọ̀ ahìlẹ̀ muhajiri alẹ́dínà okùrìjú mindiyarihim ọlọ́run ní tá à ń sọ yìí orí tá à ń sọ yìí ọmọ jẹ́ta àwọn kẹ́ni àwọn tí wọ́n jẹ́ aláìní nínú àwọn tí wọ́n ṣe ìjira láti ìlú mẹ́ka lọ sí ìlú mọ̀dínà àwọn tó ṣe pé wọ́n lé wọn kó nínú ilé wọn wọ́n sì lé wọn kó nínú dúkìá wọn àwọn tó ṣe pé àánú ọlọ́run ọba ọlọ́ọ̀lọ́run ọba òun ni wọ́n ń wọ́ káàkiri wọ̀yàn náà lọ́ha wọ́rọ̀ sólà àwọn tó ṣe pé wọ́n ṣetán láti ran ọlọ́run ọba àtànábì rẹ̀ láti ràn án lọ́wọ́ ní gbogbo àsìkò ọlọ́ni wòlá hikahumu sọ́ọ́dìkún ọlọ́run láwọn eléyìí gangan lẹ́ni òdodo àwọn gẹ́gẹ́ ni wọ́n ń sòdodo nínú ìgbàgbọ́ wọn. ó ti yé èmi àti ẹ tá à ń bú wọn lónìí tá a bá rà dẹ́wò kan sí kejì àṣetán láti gba bòmíì lọ àṣetán láti lọ képe lòmíì tá a lè képe ọlọ́run bá ó ti yé kọ́lọ̀ mọ́ sèmi àti yín bẹ́ẹ̀ ọkọ̀ ọlọ́pàá yín tẹ́ ń sọ̀rọ̀ yìí àfà tí ẹ̀ bá tí ẹ̀ bá tí tí tí tí tí ìṣòro bá ba yín nídìí ọ̀rẹ́ sìn yìí ẹ̀ pé ẹ̀ pọ̀ lọ́wọ́n ọba mọ̀ nǹkan mi lẹ́ ń pè síbi inú yín náà ní sọ pé kákọ́ ìsọ́lọ́wọ́n ọba kábàbá tá a bá ti kọ̀ ìsọ́lọ́wọ́n ọba oníyẹn sọ àkọ́jú sọ́lọ́wọ́n ọba là ẹ́ odidi àfa kọ́ ìsọ́lọ́wọ́n ọba tọba fẹ́ ráyé ọkọ̀ kọ́ ìsọ́lọ́wọ́n ọba náà tọba wá ráyé tán kọ́ ìsọ́wọ́ àkọ́jú sọ́lọ́wọ́n ọba subahánahu wàtàhálà àwọn sọ àbàyè lọ́lọ́run wá ń ròyìn ló ń sọ fún wọn pé àwọn ilé gẹ́gẹ́ ló nígbàgbọ́ àwọn gẹ́gẹ́ ni wọ́n ń sọ òdodo nínú gbàgbọ́ wọn ọlọ́run wàá dó eré àwọn aráàlú maka nìkan ó ní wàlẹ́dí na tabawahu dàrọ wàlẹ́ ìmánami kọ́bùlìhìm ọlọ́run ní bákan náà àwọn tí nù àwọn tí dáadáa yóò tó kàn làwọn tó ṣe pé kíni wọ́n ti ń lo ìlú madina ó ti yé tí wọ́n sì ti ń lo ìgbàgbọ́ síwájú káwọn aráàlú maka tó wáá dé bá wọn yòṣìbó na mani hajara ilẹ̀hìn àwọn tó ṣe pé wọ́n nífẹ̀ẹ́ àwọn tí wọ́n kọ́ láti ìlú maka tí wọ́n wáá bá wọn wàlá yẹ jìdó na fi sodórihim hajjamima òòtù àwọn ẹni èyí sì ní àfáà wọn èyí wò pé àwọn níbùkà àwọn àwọn àwọn ní nǹkan kan táwọn aráàlú mọ́kò ní kó wá jẹ́ pé nǹkan yìí ni wọ́n mọ̀ wá wò pé àwọn lẹ́tọ̀ọ́ sí ju àwọn tọ̀hún lọ fọyọ̀fẹ̀rún ala àǹfọ̀sẹ̀hìn wọlé ọ̀ká nàbí hàn xasọ̀ọ̀sọ̀ ẹ̀rí tọ́lọ̀ fi ròyìn wọn ọlọ́run ní àwọn ẹni ilẹ̀ tó ṣe pé wọ́n máa gbọ́lá fún àwọn tí wọ́n jọmọ̀ ìyá àwọn tí wọ́n wá kó bá wọn nítorí ẹ̀sìn ọlọ́run ọba tí wọ́n fi lú wọn kalẹ̀ wọ́n máa ń gbọ́lá fún àwọn ènìyàn lérí ara wọn kọ́dà táwọn náà bá ní bùkátà sí nǹkan ayé wọ́n gbé ọlá fún pé káwọn gbé fáwọn ọmọ ìyá wọn ju ayé ara wọn lọ tọ́ àwọn tọ́lọ́run bá ròyìn àwọn náà là ń sọ fún wa là á sì ń pè wá kájọ ká mọ iye wọn fún wọn ká sì mọ ẹ̀tọ́ wọn fún wọn torí tá a bá mọ iye wọn fún wọn tá a sì mọ ẹ̀tọ́ wọn fún wọn eléyìí ni ó sọ wá di ẹni rè lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi sọ náà ọ̀rọ̀ rẹ̀ kan nínú hadith tí a fa wa alwaafila bunu la asqai tọgbà wa gẹ́gẹ́ bí ó sì wà nínú eh, musannafu ibn abi shaiba anabi ni látàzálò bí khayri ma dáama fíkún man rohani anabi ni ẹ̀ẹ́lẹ̀ ẹ̀ẹ́lẹ̀ ẹ̀ẹ́lẹ̀ yẹ ẹ̀ẹ́lẹ̀ bọ̀ ó níbi dáadáa yẹni pé dáadáa ọmọ ọbẹ̀ pẹ̀lú yín ni lópin ìgbà tí àwọn sọ̀hábà àwọn tí wọ́n rí mi tán bá ń bẹ láàrin yín ó ti àtàwọn tí wọ́n bá mi ṣe tí wọ́n jẹ́sọ̀ àbọ̀ lọ́mọlẹ́yìn mi tí wọ́n bá ń bẹ láàrin yín bákan náà ẹ lè yẹ ẹ lè gbò lókùn ìgbà tí máa ń bẹ láàrin yín àwọn tí wọ́n rí ẹni tó rí mi àti wọ́n àbí tí wọ́n bá ṣe tí wọ́n jẹ́ ọmọ kéwú fún àwọn tí wọ́n jẹ́ ọmọ kéwú fún mi ẹ ní yẹ̀kẹ́ ní gbò ẹni tó ṣe bí kíni tẹ́ mọ̀ jẹ́ ẹni re tí dáadọ́ sì máa bẹ̀ láàrin yín ọ̀rọ̀ tá ànábì wa muhammad sọlẹ̀ lẹ́yìn sọlọ́lá àlùwàsálà nítorí bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ ànábì tá ànábì ní àsìkò wọn ànábì gẹ́gẹ́ bí wọ́n ṣe bí ànábì ní àsìkò òun ló lóore jù wọ́n tán bí lọ́dọ̀ ànábì wa mọ̀mọ́ ànábì ní àsìkò òun ló lóore jù àwọn tó bá bá mi lò ló lóore jù ó ní bákan náà àsìkò tó bá tó wá lẹ́yìn àsìkò tó wọn ànábì wa muhammad ó tún ní àsìkò tí ó lóore nítorí ìdílé à ń pè wá àwa tí a jẹ́ mùsùlùmí ká má ṣe kìnnì ká má bu àwọn sọ̀hábà ànábì wa sọ ọ̀rọ̀ kan tó lé mi àti yín kùn bí ká má muhammad sallallahu alayhi wa sallam abu ayẹni eh, anabi wa muhammad sallallahu alaihi wa sallam ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ nù sọ́yẹ́ buhari anabi ni láta ṣubú asahabi ọlọ́nibi ni ẹ má bu àwọn sọ̀hábà mi o ó ti ó ní ẹ má bu àwọn sọ̀hábà mi o ẹ má fẹ́nu àtẹ́lù wọn o falawo anna ahadakum anfakọ misla ohodi zahaba tabarẹ nìkan yín tó bá kó góòdì jọ tó wá ga gẹ́gẹ́ bí òkè ewúdu àbókè tó ganú ìlú wọn tó bá kó o jọ tó fi sàrà àsójú ọ̀nà tọ́lọ́wọ̀n ọba mọ̀ ẹ̀ bá àbárí kan náà sọ̀hábà tó bá fi tí ò ju bíi dèríkà kan ṣe sàárà gẹ́gẹ́ bíi ráìsì àbí ẹ̀wà tó fi ṣe sàárà ládàá tí sọ̀hábà yìí máa rí níbẹ̀ ju góòdì tí wọ́n kújọ tó dà gẹ́gẹ́ bí òkè lu o tó fi sàárà sójú ọ̀nà tọ́lọ́mọba ládàá sàárà yìí yóò ṣe kínni yóò ju títí ẹ lọ kọ́dà tí sàárà bá mú ìdajì múdù àbí ìdajì ìdajì rìríkà tó fi sàárà sójú ọ̀nà ba lada tí ó rí mẹ́ yóò ju tìyẹn lọ kẹ́lẹ́ mọ́ kékeré àjùra wa lọ lọ́dọ̀ ọlọ́mọba ti dàkàrí kọ́ ló fi jẹ́ pé gbogbo ọ̀gọ̀rọ̀ àwọn àfa àlùsùnà pátápátá látàná wa wọ́n gbà pé gbogbo ẹni tí ọba bú àwọn sọ̀hábà irú ẹni bẹ́ẹ̀ ní tó ṣe yìí èèwọ̀ ní tó ṣe kọ́dà alimami ahmed rahimahullah ó ní ẹni bẹ́ẹ̀ ni ó yẹ kí wọ́n ṣe kí ni kí wọ́n dá sẹ̀rí àfúnni kí wọ́n tì mọ́nú ilé ìmáàmù eh, eh, ali òun náà ni kí wọ́n tì mọ́nú ilé kí wọ́n tì mọ́nú ilé kí wọ́n sì ṣe lẹ́gbàá dáadáa títí tí irú ẹni bí ó fi mérí tí ó fi sẹ́rí kò ti ń ṣe yìí kọlọmọ sọwọ́n àtàlà kọmọsà síwálẹ̀ ní dáadáa kọmọsà síwálẹ̀ ní rẹ̀ kó já lè gbọ́ òdodo ká sì lè má tẹ̀lé subahana kala ahumma wa biyam dik ashadu allah ila ila anta asafika atubule. alhamdulilah adaakwẹ fún ọba allah alaye ọrọ ni a ti gbẹlẹ na muba fadilẹ tilimdẹr sheikh ibrahim ibnasali ọganija hafidhahullah wa ra'ah nípa àwọn sahaba báwo ni ó ṣe yẹ kí ẹnì kọ̀ọ̀kan wa kí amú wa an bí kò ṣe léyìí tá a gbọ́ ní ìbálẹ̀jẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa kó má ṣe ní balẹ̀jọ́ aburú fún àwa tá a bá ní ìbéèrè kan bí èkejì nípa eléyìí nàbí nípa míì nínú àwọn àlàyé tó ń ṣe sí afúnwájú ẹ jà pé sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three two four eight zero six one five lẹ́ẹ̀kan sí zero eight zero three two four eight zero six one five èmi ọmọ ìyá tí mo tu kẹtẹ náà ni abdulfatah sọọli yankin pẹ̀lú gbólóhùn asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.